Mátíù orí kẹtàdínlọ́gbọ̀n. Nígbà tí ó di òwúrọ̀, gbogbo àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà gbìmọ̀ sí Jésù láti pa á. Nígbà tí wọ́n sì dè é tán, wọ́n mú un lọ. Wọ́n sì fi lé Pọ́ntíù Pílátù lọ́wọ́ tí í ṣe baálẹ̀. Nígbà náà ni Júdásì, ẹni tí ó fi hàn, nígbà tí ó rí i pé a dá a lẹ́bi, ó ronúpìwàdà ó sì mú ọgbọ̀n owó fàdákà náà padà wá ọ̀dọ̀ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà ó wí pé. èmi ṣẹ̀ ní èyí tí mo fi ẹ̀jẹ̀ aláìṣẹ̀ hàn. wọ́n sì wí pé. kò kàn wá máa bójú tó o. ó sì dáwó fàdákà náà sílẹ̀ ní tẹ́ḿpìlì ó sì jáde ó sì lọ ìṣó àwọn olórí àlùfáà sì mú owó fàdákà náà wọ́n sì wí pé. Si kò tọ́ kí a fi í sínú ìṣúra nítorí pé owó ẹ̀jẹ̀ ni. wọ́n sì gbìmọ̀ wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò láti máa sìnkú àwọn àlejò nínú rẹ̀ nítorí náà ni a ṣe ń pe ilẹ̀ náà ní ilẹ̀ ẹ̀jẹ̀ títí di ọjọ́ òní nígbà náà ni èyí tí Jeremia wòlíì sọ wá ṣẹ pé. wọ́n sì mú ọgbọ̀n owó fàdákà náà iye owó ẹni tí a díyelé ẹni tí àwọn ọmọ Ísírẹ́lì díyelé wọ́n sì fi ra ilẹ̀ amọ̀kòkò gẹ́gẹ́ bí olúwa ti lànà sílẹ̀ fún mi. jésù sì dúró níwájú baálẹ̀ baálẹ̀ sì bí í léèrè wípé. ìwọ á ní ọba àwọn júù. jésù sì wí fún un pé. ìwọ wí i. nígbà tí a sì ń kà sí i lọ́rùn láti ọwọ́ àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà wá òun kò dáhùn kan nígbà náà ni pílátù wí fún un pé ìwọ kò gbọ́ ọ̀pọ̀ ohun tí wọ́n jẹ́rìí sí ọ. òun kò sì dá a ní gbólóhùn kan tó bẹ́ẹ̀ tí ẹnu ya baálẹ̀ gidigidi. nígbà ìjọ náà baálẹ̀ àti máa dá òǹdè kan sílẹ̀ fún àwọn ènìyàn ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́. wọ́n sì ní òǹdè búburú kan lákòókò náà tí à ń pè ní báraba nítorí náà nígbà tí wọ́n péjọ Pílátù wí fún wọn pé. Pe, ta ni ẹ̀yin fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín Bárábà tàbí Jésù tí a pè ní Kristi. ó ṣáà ti mọ̀ pé nítorí ìlara ni wọ́n ṣe fi í lé òun lọ́wọ́ nígbà tí ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ aya rẹ̀ ránṣẹ́ sí i wípé. má ṣe ní ọwọ́ nínú ọ̀rọ̀ ọkùnrin olódodo ni nítorí ìyà ohun pípọ̀ ni mo jẹ lé ojú àlá lónìí nítorí rẹ̀ ṣùgbọ́n àwọn olórí àlùfáà àti àwọn àgbààgbà yí ìjọ ènìyàn ní ọkàn padà láti béèrè bárábà kí wọ́n sì pa jésù baálẹ̀ dáhùn ó sì wí fún wọn pé. nínú àwọn méjèèjì èwo ni ẹ̀yin ń fẹ́ kí èmi dá sílẹ̀ fún yín. wọ́n wí pé. bárábà bárábà bárábà bárábà. pílátù bi wọ́n pé. kí ni èmi wàá ṣe sí jésù ẹni tí à ń pè ní kristi. gbogbo wọn wí pé baálẹ̀ sì béèrè wípé. èé ṣe búburú kí ni ó ṣe. ṣùgbọ́n wọ́n kígbe sókè sí i pé. kí á kàn mú àgbélé fún kí á kàn mú àgbélé fún kí á kàn mú àgbélé fún. nígbà tí Pílátù rí i pé òun kò lè borí ní ohunkóhun ṣùgbọ́n pé akúkú sọ gbogbo rẹ̀ di ariwo ó bu omi ó sì wọ́wọ́ rẹ̀ ní ojú ìjọ ó wí pé ọrùn mi mọ́ kúrò nínú ẹ̀jẹ̀ ènìyàn olóòótọ́ yìí ẹ máa bójú tó o. nígbà náà ni gbogbo ènìyàn dáhùn wọ́n sì wí pé. kí ẹ̀jẹ̀ rẹ̀ kí ó wà lórí wa àti ní àwọn ọmọ wa. nígbà náà ni ó dá bárábà sílẹ̀ fún wọn ṣùgbọ́n ó na jésù ó sì fi ilé wọn lọ́wọ́ láti kàn án mọ́ àgbélébùú nígbà náà ni àwọn ọmọ ogun baálẹ̀ mú jésù lọ sínú gbọ̀ngàn ìdájọ́ wọ́n sì kó gbogbo ẹgbẹ́ ọmọ ogun tì í wọ́n sì bọ́ aṣọ rẹ̀ wọ́n sì wọ̀ ọ́ ní aṣọ òdòdó wọ́n sì hun adé ẹ̀gún wọ́n sì fi dé e ní orí wọ́n sì fi ọ̀pá ìyè ní ọwọ́ ọ̀tún wọ́n sì kúnlẹ̀ níwájú rẹ̀ wọ́n sì fi sẹ̀sìn wípé. kábíyèsí ọba àwọn Júù. wọ́n sì tutọ́ sí i lára wọ́n sì gba ọ̀pá ìyè náà wọ́n sì fi lù ú ní orí nígbà tí wọ́n fi í sẹ̀sìn tán wọ́n bọ́ aṣọ náà kúrò lára rẹ̀ wọ́n sì fi aṣọ rẹ̀ wọ̀ ọ́ wọ́n sì bá a lọ láti kàn án mọ́ àgbélébù bí wọ́n sì ti jáde wọ́n rí ọkùnrin kan ará kírénè tí ń jẹ́ símónì òun ni wọ́n fi agbára mú láti ru àgbélébù rẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí a ń pè ní Gólgótà èyí ni ibi agbárí wọ́n fi ọtí kan tí a dàpọ̀ mọ́ òróòro fún un láti mu nígbà tí ó sì tọ́ ọ wò ó kọ̀ láti mú un nígbà tí wọ́n sì kàn án mọ́ àgbélébù wọ́n pín aṣọ rẹ̀ ó yìí ṣẹ́ gègé lé e kí èyí tí wòlíì wí bá lè ṣẹ pé. wọ́n pín aṣọ mi fún ara wọn aṣọ ìlékè mi ni wọ́n ṣẹ́ gègé lé. wọ́n sì jókòó wọ́n ń ṣọ́ ọ níbẹ̀ wọ́n sì fi ọ̀ràn ìfisùn rẹ̀ tí a kọ sí ìgbèrí rẹ̀ èyí ni Jésù ọba àwọn Júù nígbà náà ni a kan àwọn olè méjì mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀ ọ̀kan ní ọwọ́ ọ̀tún àti èkejì ní ọwọ́ òsì àwọn tí ń kọjá lọ sì fi ṣe ẹlẹ́yà wọ́n sì mì orí wọn wípé. ìwọ tí ó wó tẹ́ḿpìlì tí o sì kọ́ ní ijọ́ mẹ́ta gba ara rẹ là bí ìwọ bá ṣe ọmọ Ọlọ́run sọ̀kalẹ̀ láti orí àgbélébù wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àwọn olórí àlùfáà pẹ̀lú àwọn akọ̀wé àti àwọn àgbààgbà ń fi ṣe ẹlẹ́yà wípé. ó gba àwọn ẹlòmíràn là ara rẹ̀ ni kò lè gbàlà ọba Ísírẹ́lì sáà ní í ṣe jẹ́ kí ó sọ̀kalẹ̀ láti orí àgbélébùú wá nísinsìnyí àwa ò sì gbà á gbọ́ ó gbẹ́kẹ̀lé Ọlọ́run jẹ́ kí ó gba ara rẹ̀ là nísinsìnyí bí ó bá fẹ́ràn rẹ̀ ó sáà wí ọmọ Ọlọ́run ni èmi àwọn olè tí a kàn mọ́ àgbélébú pẹ̀lú rẹ̀ sì ń fi èyí náà gún un lójú bákan náà láti wákàtí kẹfà ní òkùnkùn ṣú bo ilẹ̀ títí ó fi di wákàtí kẹsàn-án níwọ̀n wákàtí kẹsàn-án ni Jésù sì kígbe ní ohùn rara wípé. Eli Eli lama sabachthani. èyí ni ni. Ọlọ́run mi Ọlọ́run mi èé ṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. nígbà tí àwọn kan nínú àwọn tí ó dúró níbẹ̀ gbọ́ èyí wọ́n wí pé. ọkùnrin yìí ń pe èlíjà. lójú kan náà ọ̀kan nínú wọn sì sáré ó mú sponge ó tẹ̀ ẹ́ bọ inú ọtí kíkan ó fi lé orí ọ̀pá ìyè ó sì fi fún un mu àwọn ìyókù wí pé. ẹ jọ̀wọ́ rẹ̀ sí. Si ẹ jẹ́ kí a máa wò bí èlíjà yóò wá gbà á là. jésù sì tún kígbe ní ohùn rárá ó jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ sì wò ó. aṣọ ìkéde tẹ́ḿpìlì sì ya sí méjì láti òkè dé ìsàlẹ̀ ilẹ̀ sì mì tìtì àwọn àpáta sì sàn àwọn ìsà òkú sì ṣí sílẹ̀ ọ̀pọ̀ òkú àwọn ẹni mímọ́ tí ó ti sùn sì jíǹde wọ́n ti inú ìsà wọn jáde lẹ́yìn àjíǹde rẹ̀ wọ́n sì wá sí ìlú mímọ́ wọ́n sì farahàn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nígbà tí balógun ọ̀rún àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n ń sọ Jésù ní ìṣẹ̀lẹ̀ náà àti ohun àní tí a ṣe ẹ̀rù bà wọ́n gidigidi wọ́n wí pé. lóòótọ́ ọmọ Ọlọ́run ni èyí ṣe. àwọn obìnrin pípọ̀ ni ó wà níbẹ̀ tí wọ́n ń gbòkèèrè wò àwọn tí ó bá Jésù ti Gálílì wá tí wọ́n sì ń ṣe ìránṣẹ́ fún un nínú àwọn ẹni tí Maria Magdalene wà àti Maria ìyá Jákọ́bù àti Jose àti ìyá àwọn ọmọ Sébédè nígbà tí alẹ́ sílẹ̀ ọkùnrin ọlọ́rọ̀ kan ti Arimatia wá tí à ń pè ní Jósẹ́fù ẹni tí òun ti kára rẹ̀ í ṣe ọmọ ẹ̀yìn Jésù pẹ̀lú ó tọ̀ Pílátù lọ ó sì tọrọ òkú Jésù nígbà náà ni Pílátù pàṣẹ kí a fi òkú náà fún un Jósẹ́fù sì gbé òkú náà ó sì fi aṣọ ọ̀gbọ̀ mímọ́ dì í ó sì tẹ́ ẹ sínú ibojì tuntun tí òun ti kára rẹ̀ èyí tí a gbẹ́ nínú àpáta ó sì yí òkúta ńlá dí ẹnu ọ̀nà ibojì náà ó sì lọ Màríà Magdalene sì wà níbẹ̀ àti Màríà kejì wọ́n jókòó dojúkọ ibojì náà nígbà tí ó di ọjọ́ kejì èyí tí ó tẹ̀lé ọjọ́ ìpalẹ̀mọ́ àwọn olórí àlùfáà àti àwọn Farisí wá péjọ lọ́dọ̀ Pílátù wọ́n wí pé. alàgbà àwa rántí pé ẹlẹ́tàn ni wí nígbà tí ó wà láàyè pé lẹ́yìn ijọ́ mẹ́ta èmi ò jíire nítorí náà pàṣẹ kí a kíyèsí ibojì náà dájú títí yóò fi di ijọ́ kẹta kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ má ṣe wá ní òru wọ́n á sì jí i gbé lọ wọn a sì wí fún àwọn ènìyàn pé ó jíǹde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni ìṣìnà ìkẹyìn yóò sì burú ju ti ìṣáájú. Pílátù wí fún wọn pé. ẹ̀yin ni olùṣọ́ ẹ máa lọ ẹ ṣe é dájú bí ẹ ti lè ṣe é. bẹ́ẹ̀ ni wọ́n lọ wọ́n sì ṣe ibojì náà dájú wọ́n fi èdìdì di òkúta náà wọ́n sì yan ìṣọ́.